sílẹ̀ nígbà náà lọ sí obìnrin. tí wọ́n bá fún ẹnìkan wọn ní ìró pé ọmọ ti bí ọmọ o tó a béèrè pé kí ló ń fi wọ́n sọ fún obìnrin ni yọ ojú ó dúdú ni kódà alukoran tó gbé ìròrí etí máa wá sí inú ọpọlọ wọn jọ́nà náà wípé ìní wọn máa rò wípé pé kóun òkú fífẹ̀ kan sílẹ̀ kóun ọgbà kámú kóun sì máa jẹ́ ní yẹpẹrẹ pé obìnrin lọ́mọ ẹ̀ yẹn ni pé nínú òròrí wọn wọn ka ẹni tí wọn bá bí obìnrin wọn kà fún ẹni yẹpẹrẹ àbí bẹ́ẹ̀ kọ́ kóun tẹ̀ fádànù kí yẹpẹrẹ ó lè kú òfò yẹn lọ́wọ́ bá ìtọ́ nínú àyà mi nínú sọ́mọ́tì sàm pé nínú sọ́mọ́tì sẹ̀kúrè pé tí ọba ti ọjọ́ ìgbéyàwó àfihàn ọlọ́ọ̀bọ máa fi àwọn ọmọbìnrin tí wọ́n rì mọ́lẹ̀ láàyè wípé èéṣe ni wọ́n pa yín tí wọ́n rì yín mọ́lẹ̀ kí ló ṣe yín ìyẹn ni wípé ọlọ́ọ̀bá ń fi ṣe àkíyèsí pé ìwọ yìí ìwà àìsí àánú fún yàn rárá ìwà ẹranko kódà ẹranko tó bá bímọ ó ní bí ó ti ṣe ká tó wáyé pé kéèyàn ó mú odidi ọmọnìyàn láàyè bó ti rí mọ́lẹ̀ ẹlòmíì yóò gbé lóòkè fọ́ gágá yóò wà lọ sọ́ọ̀lẹ̀ láti lọ pé káwọn èèyàn sá máa mọ̀ yìí pé òun bímọ dùn ní ṣe tí wọ́n bá obìnrin lò ní àsìkò yìí tí kọ́ńtì ṣàlàyé ẹ̀ fún wa. kọ̀ọ̀kan níbi eléyọ obìnrin lọ́dọ̀ àwọn ìpèsèrè ní jọ́nà lọ́hùn kìí fẹ́ tọ́ lẹ́tọ̀ọ́ sí kò jogún kódà wọ́n jẹ́ gbogbo yìí jẹ́ bó ti wà nínú díẹ̀ lára tó wà nínú títí yorùbá náà gẹ́gẹ́ nǹkan tí a sàlàyé nísìn ọlọ́run bá sàlàyé lórí náà nínú àkùrá ń ìmọ̀ jogún obìnrin ti bá òṣìṣẹ́ kù ẹ̀ẹ́dẹ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ náà

òun ò ní fi ọ òun sì fara mọ́kọ́ lọ fẹ́ ẹlòmíì ṣùgbọ́n ẹjọ́ fẹ́ òun nílò ọba tó fò ní sọ́tò lọ́rùn kó sórí bẹ́ẹ̀ yẹn ní pé tí ọba gbé owó tó pọ̀ wá fún tí ó gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ tó ti parun lọ́dọ̀ àwọn alágbáwa ó lè ráyé pé ó sì tún ṣẹlẹ̀ láwọn àyè ní ìdòní. lára àtúntò ibú èyí tí wọ́n ń bá obìnrin lò látọjọ́ tó ti pẹ́ òun náà ní pé obìnrin ọ̀lẹ́tọ̀ kan lọ́dọ̀ ọkọ ẹ̀ yẹn pé obìnrin dàbí ẹrú lọ́dọ̀ ọkọ ẹ̀ kò ní ìmọ̀ràn kan kò lẹ́tọ̀ọ́ kan tó lè sọ ikú wọn ó béèrè àfihàn bá fún un. kódà lọ́dọ̀ ọmọ obìnrin wà fún kékeré ọmọ àfi gbádùn bó ṣe wù ú àsìkò tí ọba sì wọ́n pé òun ò lè gbádùn pẹ̀lú ẹ̀ tó fún ọkùnrin ní ìbò fi gbádùn báyìí ni ọ wà nínú ìṣèjì wọn tó burú jáì sí àwọn obìnrin ìyàwó aisha radiyallahu anha nígbà tí sálàyé bí wọ́n ṣe máa ń lọ́kọláyà lásìkò síwájú kí ọlọ́gbọ́n tó gbé anábì wa Muhammad lọ́wọ́lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀sẹ̀ náà nílé. ó ní pé ọkọláyà lásìkò yìí ó kún sí mẹ́rin. àkọ́kọ́ nínú rẹ̀ ó lè tó dé pé báwa náà fẹ́ lọ́kọ̀tà níyàwó lásìkò tiwa yìí tí anábì sọ́kọ̀ọ́ bá wà rẹ̀ ọ̀sẹ̀ náà lé bẹ́ẹ̀ làwọn náà ṣe ṣe kí ni wọ́n ṣe ní ilé wọ́n lọ sọ́dọ̀ òbí ọmọbìnrin tí wọ́n fẹ́ fẹ́ wọ́n wà fún nísàdá díẹ̀ owó orí ẹ̀ wọ́n náwó lára yẹn ní pé òbí ọmọ ní ọ̀yọ̀ǹda ọmọ tó irú sẹ́sì yìí ọ wà lọ́dọ̀ tiwọn náà níjọ́ náà lọ. lára àtúntí míì ọ wà lọ́dọ̀ wọn tọ́jú ẹlẹ́ẹ̀kejì ó ní nìkan kò lè ṣègbọ́n. ọkùnrin tó níyàwó rẹ̀ ilé yọkàn òjò kan yín pé ìyàwó mi ọ̀nà tó lágbájá yọ máa bọ́ọ̀lù. nítorí sùn ní wípé ọ̀gbọ́n wa ní bàlùmá ẹni ẹni ọmọ bàlù nítorí sùn ní wípé bọ́yá ọ̀rọ̀ kò lè dá sí pé ọ̀nà ní ẹ̀rọ wọn máa torí pé bọ́yá ọkùnrin tó gbajúmọ̀ náà ló dé akíkanjú ni ọkọ̀ sójà kó náà lè wá bí mọ́jọ́ọ̀jì akíkanjú yẹ̀wò ayọ̀dá ìyàwó ẹ̀ fún irú ọkùnrin bẹ́ẹ̀ pé ọmọ àbálò òun ò ní bàlò títí tó fi dájú pé tọba lóyún tọba wù ó lè máa bàlò lẹ́yìn ìgbà tí oyún ti yọ àbí kó tiẹ̀ sílẹ̀ títí tí ó fi bímọ ìṣesí ibú ni èyí tọ́jà sí pé wọ́n bo obìnrin lò tó ti dájú pé obìnrin ọ̀lẹ́tọ̀ọ́gbà náà lọ kọ́ sọ pé òun ò sì torí pé ọkùnrin lọ́pàá lábẹ́ ìṣesí kan nìyí ìṣesí míì gẹ́bí àwọn aṣọ ọ̀dẹ̀ ọlọ́wọ́ àìmọ̀ kó ti sọ òní pé àwọn ọkùnrin tí ó súnmọ́ mẹ́wàá gbogbo wọn wọ́n bá obìnrin lò ní ìjọ kan náà tí ìbálòpọ̀ ti wá doyún tí ò sì ní kàn torí pé nínú àwùjọ ó ti rápàdé ẹ̀ tí ọba ti wá sí oyún tó bímọ yóò wá ránṣẹ́ sí àwọn tó bá lọ pé èyí náà máa fẹ́ dánwò mo sì ti bímọ báyìí yóò wá tán àti ẹni tó wù ú nínú àwọn tó bá lọ pé ìwọ ló lọ́mọ. tí ó ti dájú pé èèwọ̀ ni nínú àwùjọ jọ́nà lọ rí ah, pé kọ́kọ́ ilé à kó o lọ sí ọ̀gbẹ́ mi mọ́ lọ́mọ. ẹ̀ tó bá wù ú náà ni ọba ti kéde o yóò hàn ọmọ yẹn mọ́. ìṣesí ikú náà lélẹ́yìí tí wọ́n bá òfin lò lásìkò yìí lásìkò tá à ń gbọ́ yẹn. ìdí ẹ̀wẹ̀ obìnrin ni ó sì ní ìtapánà sí ẹnu ọ̀nà ilé rẹ̀ pé gbogbo ẹni tó bá ti fẹ́ kó lò kọ́ máa bọ̀. tí wọ́n bá ti wá ṣe léyìí ìta gbogbo àwọn tó bá lọ ẹni tí nígbà tí o sẹ́ǹtì gbà náà ẹni tọ́já sí pé ọmọ láti lè wu ọmọ kó sì wu ẹni tọ́jú dáadáa pé ẹni yìí ló súnmọ́ tọ́já sí pé àtọ̀ rẹ̀ ló di ọmọ tó ẹni yẹ ló wọ́n kàn wá pé nígbà tí àwọn tó bá lòdì ọba jókòó yóò wọ ọmọ yẹn wà wọ ojú gbogbo wọn pé eléyìí ni oṣù ọkọ ní ọkọ tó wọn wà tó ọkọ yìí. àtàwọn àtúntì ikú míì ìtọ́jà ti pé àwọn kékeré nígbà náà lọ wọn bá obìnrin lò. àwọn àlejò rò pé àyè ti tẹ̀ ó ti lọ pé obìnrin ti rí àbálẹ̀ ṣùgbọ́n ló ti pé ẹjọ́ bá lè ronú jinlẹ̀ yọmọ yìí pé bí obìnrin ṣe jẹ́ ẹni yẹpẹrẹ lásìkò táwọn wí yìí bẹ́ẹ̀ náà lọ jẹ́ ẹni yẹpẹrẹ lónìí ṣùgbọ́n nígbà rẹ̀. iná bímà àpèjúwe méjì ni àpèjúwe àkọ́kọ́ oníkẹ́ obìnrin lásìkò tá a wọ̀ yìí oúnjẹ ajá fún rẹ̀ màtíríà ni tí wọ́n ń tà tí omi bá jí ọ̀dọ́ ẹ̀rí pé oní wọn fi máa polówó ọjà àti tó ní í ṣe pẹ̀lú omi àti tí ò ní í ṣe pẹ̀lú omi lórí tẹlifíṣàn lórí rédíò lórí pépà tani ó fi máa polówó ẹ̀ lérí kí wọ́n mú ọkùnrin láyé obìnrin. ṣùgbọ́n ìjọ lẹ́rìí kó ṣe é ṣe kí obìnrin wọ ní sixty seventy tí wọ́n á gbé lórí tẹlifíṣàn kó máa polówó kí má jà kọ̀ǹgẹ̀dà kó má jà sí pé bọ́yá àfihàn àwọn jẹ bọ́yá kó máa polówó nǹkan àkọ́dún tó gbé lágbèjúwe polówó brush àbí ká máa polówó kẹta jẹ ẹ lè róbì sixty seventy obìnrin ọ̀dọ́ ìtumọ̀ ẹ̀ ní pé àwọn obìnrin tí wọ́n wà fún ní pé ká fi wọ́n pa olówó ọjà tí wọ́n bá ti ti dàgbà ká fi wọ́n lẹ̀ wọ́n bá ẹ̀ sáà tí ó ti sẹ́kẹ́lẹ́ o ó ti sàn nìyẹn. àpèjúwe kan lélẹ́yìí ká máa bí àwọn èèyàn ṣe ń bófin yín lò lónìí. àpèjúwe kejì tó wá burú jù ó ní onírànlẹ́ ẹ̀sán àti ìṣe ìbàjẹ́ lójú kòkòrò fún yàn tí wọ́n ti ṣe kóbi yìí. Débi tí òun náà wá gbà yí pé ìṣesí tí wọ́n gbé fóun tí wọ́n ṣe lọ́sọ̀ fún òun òun ní ìṣesí tó dáa tó ń fi jẹun àpálẹ́. Tó sì já sí pé àwọn tó ṣe léyìí àwọn ní èyí tàbí objective tí wọ́n fi ṣe láti lè bá àwùjọ lẹ́nu. Lára àjẹ tí wọ́n ṣe lọ́sọ̀ fún bí lónìí, ó ní ìjáde ìjàkújà aṣọ tí ó wọ̀ èyí tó pọ̀ jù nínú ara ẹ̀ ló fi ilẹ̀ tí ò sì ní rí síbàjẹ́. kódà kọjá sí kí ẹni tó ń wọ aṣọ tó dáa tí ò ní kí òun lẹ̀ yóò tún rí sí ẹni ọ̀dájú. kódà òbí mi bá dé sí pé ọmọ rẹ̀ ní máa ń jáde lóbìnrin dáadáa yóò kórìíra sí i èyí bá wá ń jáde ìjàkújà ohun tó ti dé èyí tó pọ̀ jù nínú ara rẹ̀ nínú ọ̀sọ́ rẹ̀ ni filẹ̀ òní ó nífẹ̀ẹ́ torí kò ní ọgbà yìí pé èyí lórí ta lọ́mọ ti lọ. wọ́n ṣẹlẹ̀ nínú àwùjọ wa wọ́n ṣẹlẹ̀ nínú àwùjọ míì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ti ṣẹlẹ̀ ní eléyìí. látara ìtàgé lórí tẹsíṣà lórí rédíò pé ẹjẹ́ kó fi oṣù tó ti wù ú. látara àtẹ̀tẹ̀ tí wọ́n fún ní pé kò sí ojútì lọ́dọ̀ omi náà níjọ́ kódà obìnrin tọ́jọ́ sí pé wọ́n ń fẹ́ lọ́nà kọ̀ọ̀rọ̀ ọkùnrin tọ́kàn kò gèrè lọ sílé wọn àbí kí wọ́n jọ máa dúró níbi tó ti pé kò ní sẹ́ni kankan bẹ̀. ṣùgbọ́n lónìí kan kódà ìyá gan ni ó tó sọ fún ọmọ ẹ̀ wípé ọ̀rẹ́ rẹ olú ọwọ́ wálé o. ọmọ ọ̀dà kéré fún yẹ àdúgbàfẹ́ pé ọlọ́sọ́dọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ wọ ọ̀rẹ́ ọkùnrin tó bá yóò sì tó bí ọjọ́ mẹ́ta kí n tó lọ yóò sì tó kí n kọ́ dà mọ́. yóò sì tó máa fún ọ̀rẹ́ pé ni o ti sá tí èsì ṣe wípé wọ́n ti wálé láti sọ pé wọ́n ti fi àwọn lọ́kọ̀. So ìbàjẹ́ èyí tó kún ọ̀dọ̀ àwọn obìnrin tó kún ọ̀dọ̀ àwọn òbí tí wọ́n fi sọ wọ́n di ìdàkudà nínú àwùjọ tí wọ́n sì ṣe wọ́n lẹ́ni àpọ́nlé débi pé àwọn tí ọjọ́ títí àwọn gẹ̀ẹ́ni wọ́n pè mọ́ ti ìtẹ̀lé jù ó lọ wá ọjọ́ kálẹ̀ pé ọjọ́ àyájọ́ àwọn obìnrin lélẹ́yìn ìyẹn ni pé ẹ wo ibi tá a bá yẹ ọjọ́ dé lára nǹkan abú tí wọ́n ṣe lọ́sọ̀ọ́ ó bí nǹkan lọ́pọ̀ ni ṣùgbọ́n ló yẹ pé akànbẹ́ ló bá díẹ̀ bẹ́ẹ̀. ó ní àwọn sẹ́ńtì ọ̀bá níjọ́ ọgbọ́n náà ọba ti dá a ma bí àwọn bí ọmọ ọba ti dá obìnrin gbogbo aláwọ̀ yìí pé ó yàtọ̀ sí bí ó ti dá ọkùnrin lọ́yà sí pé àwọn sẹ́ńtì tó bí i láàmú tí ọ̀bá ọkùnrin mu ìsẹ́ńtì wà tó ṣe kí àwọn ọkùnrin lọ́ bá lọ sí òkúté lọ gbogbo àwọn sẹ́yìn náà wọ́n ti ṣe lọ́tọ̀ọ́ omi tó ti ṣe náà níwádìí ẹ wo ọ̀gọ̀rọ̀ omi lórí sí èmi ìdẹ́gbà wo náà kan fún ẹlẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé bí ẹ bá súnmọ́ obìnrin tó ní pé òun ti tán látara iṣẹ́ tó lọ gbà pé òun fẹ́ ti ṣe ọlọ́pàá kí ló fi wọ́n délẹ̀ ó fi sẹ́yìn bá jí àwọn àwùjọ tó dáa ṣe gbogbo náà ní wa sẹ́yìn bá jí àwùjọ tó dáa ẹtí lówó jù nínú àwọn àwùjọ rí obìnrin tí ó ti ṣe wàhálà tó ṣe pé ẹ̀mí wọn balẹ̀ yàtọ̀ sáwọn obìnrin tiwa tó ṣe pé wọ́n ti gba ìròyìn kúrò ní wọ́n wá di ẹni tí ìyá ń jẹ lọ́pọ̀ ìmí ìsọwọ́ mú mọ́tò rẹ̀ láti ìbàdàn lọ sí kánò ojú tọpin lọ tí wọ́n ń má ibì níbi kan látara yìí pé àwọn owó àti orí ṣe ń ṣe fómi pé kò sí nǹkan tí ọkùnrin ṣe tómi ò lè ṣe wọ́n bá dé wípé omi ọmọ gbábọ̀ táwọn èèyàn ti máa wò báyìí sínú àwọn èèyàn ti máa dùn. tẹ bá wo gbogbo bí ó ṣe wá ṣe èyí tó pọ̀ jù nínú ààrẹ ni yóò ti sílẹ̀ tó ń bọ́ fi di ọkùnrin tó yányá. wọ́n lọ sọ pé wọlé ìṣẹ̀lẹ̀ fẹ́rú ìṣẹ̀lẹ̀ mú ìṣẹ̀lẹ̀ òun náà ti gbá àdàmú kálukú ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n wọ́n tún obìnrin jẹ pé kò sí tọkùnrin lè ṣe tóbi ò lè ṣe ìyàwó àti obìnrin lónìí ó ti ń kà á fún kà àpálẹ́ tó eléyìí bẹ́ẹ̀ ló ti pọ̀ látara àbàjẹ́ yìí oníranran ìta látara ìtajẹ́ yìí oníranran ìta lọ́wọ́ jáde nínú àwùjọ àìmọye ilé ló ti bàjẹ́ lónìí àìmọye àwùjọ ló ti bàjẹ́ ọmọ tó yẹ kó rí ẹ̀kọ́ látọ̀dọ̀ ìyá rẹ̀ látara wípé ìyá kò gbélé ájámu nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àkókò rẹ̀ ìtaní sí lò ọmọ ti sí yàyàkúyà yóò di tí ọmọ amúgbóbi yóò di tí ọmọ ajáde èòtò tó síbẹ̀ sábà wọnú àwùjọ oníranran àtìlá ló ti pọ̀ ayé mẹ́yọ́ máàlì ẹlòmíì nínú ọmọ bíi mẹ́rin tó fi bọ́yá lọ́jọ́ sí pé méjì nínú rẹ̀ jẹ́ tiẹ̀ tí o sì ní mà látara àbàjẹ́ àbí omi tó sílẹ̀ tó ń lọ sí láàrin ọkùnrin tí ẹjọ́ ń tíráàbù tó nìkan wà láàrin bí ọkùnrin mẹ́ta kílọ̀mọ̀tì sẹ́lẹ̀. tó gbogbo ìbàjẹ́ yìí sí Islam lọ́kàn dẹ́n èyí wọ́n ti lọ́sọ̀ọ́ tí ìbàjẹ́ bí wọ́n pọ̀ ọ̀nà tẹ̀ lébì bí ẹ bá gbọ́ rédíò kò sí ojúmọ́ ìdájọ́ òní sọ̀rọ̀ ibi wọ́n tún rí ọmọ nìyẹn ní ma gbọ́ létí òkò tó ní mọ́ta bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ wípé ọmọ ta pa òbí ẹ̀ kí lọ́pàá nígbà tí ọ̀lẹ́kọ̀ọ́ kò ní lọ́pọ̀ ẹ̀sìn kò ní sọ ọjọ́ àbí ta ní ọkọ ẹni lọ́kọ̀ọ́ náà ló ti bá ti ẹ lọ yìí. sọ pé títí lọ kánò ni wọ́n máa lọ màìdúgbò tó ṣe pé tó ti bẹ́ẹ̀ náà kò bóra wọn. ẹlòmíì ó lè rò fún gbádùn ṣùgbọ́n bá bá dé bí àwọn àwùjọ gidi yọmọ ìyá àti inú ìyá ló ń wà. níbi tí omi ti lápàlẹ́ tí òsì ṣe wàhálà lọ títí àwọn ìkẹtẹ ti ṣe ní ìjọ tó ń náà fi lè jẹ́ fáwùjọ inú ṣe ó fi ń ṣe mẹ́sìn ó ń ṣe nọ́sìn ó ń ṣe àwọn kọ́ọ̀tù tó ṣe ń ṣe yóò jẹ́ kí ó wúlò fáwùjọ rẹ̀ kò ní í ṣe kọ́ọ̀tù yìí tó ṣe pé kọ̀ọ̀bá ìṣiṣẹ́ omi wọn bákan náà kọ̀ọ̀bá ipò tí ọlọ́run bá gbé obìnrin sí kò ní í ṣe é ṣùgbọ́n tó bá wà wọ Islam a rí pé ohun gẹ́gẹ́ lọ́sà pàdé omi tí ọmọbìnrin tó bá wà lọ́wọ́ ike ó láwọn ẹ̀tọ́ tó nígbà lọ́wọ́ òfin tó tó yàtọ̀ sí tọkùnrin ní ìbálò dáadáa lára ẹ̀kọ́ tó gbà jù oníṣẹ́ ọlẹ́tọ̀ sí ti ẹ gbọ́dọ̀ fún lẹ́kọ̀ọ́ tọ́ya sí ẹ̀kọ́ ọmọlúwàbí ẹ̀kọ́ ọ̀sìnjú torí pé náà bá ṣe ọlọ́run bí ọlẹ́ rí àpèjú eléyìí àníbi wa muhammed bọ́lá wa ní ọjọ́ ó ní bí àwọn mẹ́ta kan wà tó ṣe pé ládàá tí wọ́n dọ́kùn ní ọ̀sẹ̀ báwọn yòókù bá ń gba ládàá kan wọ́n máa gba ládàá méjì ẹni àkọ́kọ́ lẹ́nu tó ṣe wọn ò fi sínú islam bóyá inú kìrìsìtẹ́nì tí wọ́n fi sí àdékọ́jẹ́ jù ọgbà ànábì tí wọ́n fi sí wọn gbàgbọ́ ó tún wá gba islam ọlọ́ọ̀bá tí ó gba islam ó wá fi gba ẹ̀jọ̀ wa Muhammad. sálàlá wa lè wá sálà. ẹni bẹ́ẹ̀ tó ní rí dọ́kùn ládàá jẹ. ẹni ẹlẹ́ẹ̀kejì òun lẹ́rú lásìkò lẹ́rú wà. ó ń pé wọn náà ó ń pé wọn ń gbà rẹ̀. ó tún wá ń pé wọn ọ̀gá rẹ̀ kò sì jàmbá ọ̀gá rẹ̀. àníbi tó ń bọ̀ wá pọ̀ lẹ́wọ̀ sálà. ó ń pé dọ́kùn ládàá ẹrúfìnrin yìí òun wa kọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọmọdúnàbí ẹ̀kọ́ tí ó fi máa jẹ tí ó fi máa mu òwò yìí kéde bẹ́ẹ̀rù mi. nígbà tó tún wá kọ tán ó tún wá owó tuntun pé ọmọ yìí ti lẹ́kọ̀ọ́ pé àwọn èèyàn lè má fẹ́ nínú àwùjọ torí pé tilẹ̀ rẹ̀ wọ́n mọ̀ wípé ẹrúbìnrin oge ajá tún wá fẹ́ àlébi tọ́pọ̀ bá àdọ̀tọ́ dàbí pé ládàá ti ẹ̀dọ́kùnrin. ìtumọ̀ nílò bẹ́ẹ̀ ni pé nígbà tí ládé èèyàn jẹ́ dọ́bù látara yí pé ó kọ ẹrú tí ìbá kọ́ mi nǹkan. ìtumọ̀ ẹ̀ ni pé nígbà tí ọmọbìnrin bá wà lọ́pọ̀ lò ọ̀rá yẹn ni pé pé nítorò rí tó wà lórí ẹlòmíì títí ní pé kí ló ń fẹ́ náwó lérè omi fún ẹgbẹ́ bó ti wùyà náwó lé tó ìbìkan ní ọ̀dọ̀ látara bẹ́ẹ̀ yọ wà nílẹ̀ lẹ́sẹ̀ omi yọ máa mójútó àwọn ọkùnrin tí wọ́n á kú ní nínú ìgbà obìnrin bá sì jẹ́ ìyàwó ó láwọn ẹ̀tọ́ yàtọ̀ sí àwọn àsìkò tá a sọ yẹn ọlẹ́tọ̀ọ́ sí ìfẹ́ ọlẹ́tọ̀ọ́ sí ìbálòpọ̀ dáadáa tó ṣe pé odidi tọ́pìkì lélẹ́yìn lọ́dọ̀ tó bẹ́ẹ̀ bá tún wá di ìyá nínú Islam ẹ̀tọ́ rẹ̀ tún wá kápá ẹ̀dá àkùnbẹ̀ ilé yìí arákùnrin kan lọ́dọ̀ àdébọ̀ ọ̀hún ṣe tí má ti ẹ̀fẹ́ ti dáadáa yẹn ta ló yẹ kí n ti dáadáa sí Màá ṣe dáadáa sí gbogbo èèyàn ìgbà sáání tí ó tó jù àlejò sọ pé ìyá rẹ̀. Àlejò sọ́kọ̀ ẹni yìí tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àlejò sọ́kọ̀ bá àjọ sọ́lá pé lẹ́yìn ìyá àwọn ta tó ní rẹ̀ Ẹni tó bẹ̀rẹ̀ pé nígbà tó délé ìkẹta lọ́sọ̀ wá jábọ̀ pé bàbá rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé nígbà tó fi mọ́tò dàgbà èyí táwọn kan tó ṣe pé nígbà wọn bá lo obìnrin nígbà tó wà lọ́dọ̀ láti fi polówó ọjà nígbà bá dàgbà wọn kàn ṣùgbọ́n ga òun òwúlò máa ń tiẹ̀ láti ẹ̀ sọ àti ìgbà yẹ lẹ́tọ́ rẹ̀ tó fi tóbi jù nínú ìgbà kò sí ìkẹkẹ sáà lè di ọ̀rọ̀ máa tó lè jásí pé káwọn èèyàn sẹ̀bi dáadáa yálà lọ́kùnrin lóbìnrin ni o àbí ìlànà ìlà gbogbo propaganda tí wọ́n ń gbé yìí pé à ń ya ọjọ́ kan fóbìnrin àbí kiri gbogbo yẹ ọ̀rọ̀ ẹnu ni. kí ni ìbálòpọ̀ tí wọ́n ń bóbìnrin lò yálà níjọ́ àbí sísìn ní kẹ́ ẹ̀ wò pé wá ṣe sórí òsàn ìsìlámù ẹ rí i pé ìyẹn tẹ́lẹ̀ tó ga tí wọ́n ti ṣe lọ́sọ̀ọ́ fún kọ́nàbà tó sàmì ìkọ̀kan wa aláwọ̀má وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداءك اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم إنا عبيدك بنو عبدك بنوا عمل ما بيدي بيده لي فيها حكمك عدل فيها قضاؤك فاترك بكل اسم هو لك أو أنزلته في كتابه أو علمته أحدا من خلقه أو استأثرت به التاريخ أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم اغفر لنا وارحمنا اللهم اغفر لنا وارحمنا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هم إلا فرجته ولا دين إلا قضيته ولا مريض إلا شفيته ولا حاجة من أحوال الدنيا والآخرة إلا قضيته يا أرحم الراحمين الله أكبر الله أكبر أشهد أن لا